إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه والتابعين لسنته إلى يوم الدين وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته يذكر الله سبحانه وتعالى لولي أنواع الولايات لا تسلمها ومن يرد في أن والتوالي أحد يكفيه إذا تيجي بعد ذلك بفتاحه والله سبحانه وتعالى يقول الله سبحانه وتعالى وجل وعلا عنه كذيوا دوريا دوري كتابه ولنا في جوابات وفي دوري ولنا في يوم الجمعة يقولون تجاهل هما ما أن الله محمد صلى الله عليه وسلم على بركة السنة lọ́mọ ọjọ́ ọ̀rá nílẹ̀ àtàwọn ọ̀hálà rẹ̀ àti ògùn ní kí gbogbo tó tẹ̀lé lánàá ìlànà níbi tó máa tẹ̀lé pẹ̀lú dára ní àlàyé mọ́ wa oṣù tí ó ti wà. lẹ́yìn náà oníní ọjọ́ àdáṣà ẹlẹ́ẹ̀kẹ́jọ nínú oṣù ọdún ìfọwọ́ ìfọ̀tí ipò àdúgbò kékeré àdúgbò àmọ́ sọ̀rọ̀ náà wà ní ìwà àdúgbò sẹ́yìn. ìmọ̀tí ó nà wá ní àdúgbò àfẹ́ ìdè ìgbésẹ́yìn ونحن نتمع تزوج إنه الدرس الأسبوعي وجامع فوق الجامعة يتبين إن شاء الله تعالى أمر بنا في قلوب المرأة من أدلة الأحكام وتتبين شهر التي أحكام وجد شهر قلوب المرأة للإمام الصنعاني رحمه الله تعالى رحمة واسعة. Demikian bahwa òun náà ni àwọn tó ní í ṣe pẹ̀lú àlùmọ́tìmá pẹ̀lú àlejò àwọn tí a lè jẹ àti tá a lè jẹ àwọn tá a àti tá a òun náà ni tí à ń bá bọ̀ wá. Ní òní ìṣàmùlọ̀ sàn án lá, àdéhùn tí a ti gbé. inú tí náà sọwọ́ tèmi bíbá ẹ jẹ́ hadithi ẹlẹ́ẹ̀kejìlá ní ojú ọ̀nà ẹ̀rọ hadithi àbáwọ̀ àdìlọ́yọ̀ àràkálẹ̀ ọ̀rọ̀ tó àjọmọ́ wà tó ọ̀gbọ̀n أبقي نفس الحديث أبي وعن ابن عباس رضي الله عنهما قال أكل الضبط أكل الضبط على خامسة رسول الله صلى الله عليه وسلم متفق عليه قال سعداء أبا عبد الله أم عباس رضي الله عنهما أبا عبد الله صلى الله عليه وسلم أكل الصوم على مائدة رسول الله صلى الله عليه وسلم ونوجه أجلتي وجه lórí tábìlì àtẹ́jú ọ̀pọ̀lọpọ̀ ọ̀sọ̀lọ́mọ àtọ́lá lórí tébù rẹ̀. متفق عليه حديث بين البخاري ومسلم فيه دليل على حل أكل الضرب وعليه التماثيل إن بين الحديث دليل لي ó tọ́ ìyẹn lè jẹ abiliti lórí pé ìyẹn ti lè jẹ bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ́wà ẹ̀yà ọwọ́ ẹ̀gbà wa kan wá látọ̀dọ̀ àwọn ìjọba yìí pé èèwọ̀n ni jíjẹ àgbélẹ̀tì bẹ́ẹ̀ náà ni látọ̀dọ̀ àwọn hanafiya wọ́n tó ń tẹ̀lé lọ́nà àwọn hanifa wọ́n sọ pé àwọn kọ́ Al-Imam Nawawi rahimahullahu ta'ala wọ́n sọ pé àtúntò láyé tẹ̀sí wọn àhàdé wọ́n ní mo lérò eléyìí pé kò sí ọ̀rọ̀ yìí kò sí ọkùnrin rẹ̀ láti ọ̀dọ̀ ẹnì kankan. فإن صح وهو محجوج بالنص وبالإجماع طبعا لو جاء يقول كما لنبيه أحسن أما في أجل pẹ̀lú násò ẹ̀rí tó wá ọtí àwíjàre pẹ̀lú ẹ̀rí tó wá àti pẹ̀lú ìfẹ̀lùkù nínú àwọn tó ń pa àwọn tó ti kó tiwájúwájú. wọ́pọ̀ ní sẹ́jà lè sọ ilé òun náà ní máa ọ̀rọ̀jáwó Abu Dawud òun tí Abu Dawud mú jáde أن النبي صلى الله عليه وسلم نهى عن الصبر إذا لا نبي عليه وسلم أقف من نفابلتي وفي إسناده إسماعيل بن عياش ورجاله شاميون ومن إسماعيل ọmọ àyáṣe bẹ nínú àwọn tó gba àdìsí náà wà ní sàbìtì rẹ àwọn tó sì ní ẹni gba àdìsí lọ́dọ̀ wọn àwọn àpáàtó ní àdéhùn tí wọ́n gbé jáde àwọn aláṣà àmì wọn wọ́n wọ́n kọ́ yíyọ fi ṣàlèyé bẹ́ẹ̀ sì ni Ismail ọmọ àyáàtì wọ́n ní àdéhùn tó bá gba alákọ̀dọ̀ àwọn aláṣà ọ̀rọ̀ tí ó lè kọ́ tó lágbára ni. wàláyé tí mo kọ́ lè kàtọ́ bí gbọ́dọ̀ wà lè kàtọ́ bí wọ́n ní kò lè sí ìpè tọ́tọ́ ìpè lẹ́yìn ìsinadó obìnrin rẹ̀ ó ní tàbí ti àdéhùn yẹn ó ní ìgbọ́dọ̀ ìgbà hásìmì ní àtúntò pé bí ìgbà yín fún wọn ti rò lọ́rùn ó lẹ́nu tó lẹ́gbẹ́ nu ẹ̀bà wá yẹn àtàwọn tí a ti ẹ̀mọ̀ wọ́n. wà ní ìdájọ́ àdáwọ̀ ti fọ́ tó wọ́n ní àwọn tó fa àdéhùn yẹn wá àwọn tó fa balẹ̀ bí ni bàbá kọ́lá olùsọ̀nì gẹ́gẹ́ bí àbáwọ̀ ìlú ìfẹ́jẹ̀ rẹ̀ ọ̀gbọ́n ọ̀gbọ́n pé ìsúnmọ́ ìlọ́mọ àyà ti lẹ́mẹ̀ ilé ìtẹ̀lẹ́ tó jà pé ìsúnmọ́ ìlẹ̀ yẹn ti àwíjàre láti bẹ̀rẹ̀ ẹ̀ wọlé wọn là ní kàrọ bẹ́ẹ̀ kà ti wọlé níbẹ̀. lè má àwùjọ mi anáwó ọwọ́ àwọn ìṣàmì yìí nítorí pé tó fi gbọ́ ní pé wọn náà ti mọ̀ pé ìsúnmọ́ ìlọ́mọ àyà sì ọgbà ìgbàwọ́ ìwà alákòóso ìwọ̀n àṣà wọ́n tó jẹ́ tó ń pèrè ọ̀yẹ́ ti yẹn bẹ́ẹ̀ sì ni àwíjàre olè ìsúnmọ́ ìlọ́mọ àyà sì nípa ìgbà tó bá wọ̀bí bá àkọ́jáwó àbúdáwó wọ́n tún tẹ̀lé pẹ̀lú sí àbúdáwó gbéjáde nínú hadithi abdulrahman gbọ́dọ̀ hasana hadithi abdulrahman ọmọ hasana anáwó lọ́ba kó ọba bá wọn ni wọ́n ti àwọn akéwìtì kan wọ́n nàbí sọ̀rọ̀ àìsọ̀lọ̀ lálẹ́ sọ̀rọ̀ máa sọ pé iná ó máa ta mí bani ìsúragíga mọ́tẹ́kọ́ dàwa òfin àrùn lálẹ́ sí àwọn ìjọba nínú àwọn ìsirẹ́lì ọlọ́run pa wọ́n dà wọ́n wá sọ wọ́n ní dáàbà kan lórí ilẹ̀ wà á ṣá à ń tẹ̀kún náà ká àmì yìí ẹ̀rú wá bèbí anábì o kọ́mọ jẹ́ pé tọ́lọ̀ sọ wọ́n dà sí àgbélé sí i. fáìlì káwọ́ ha nígbà tí àwọn tí wọ́n ṣe àgbélé sí ìgbọ́ ọba gbé àgbélé sí wọn bá gbé sílẹ̀ wà á wọ Ahmad Imam Ahmad gbé jáde ابن حبان وفي الصحيح في مرض الحاوي سنده على شرط الشيخين لكن لنا وصل على المجمع أما إمام وعليه كتاب السير الإمام البخاري الإمام مسلم رحمه الله تعالى أما كنا نصل حديث لنا رجع حديث الباب يقول حديث يقول ما تتوى تعالى رواية tálọ́gbà àdìsí ojú ọ̀nà tá a kọ́kọ́ ká yìí tá a ti ṣàlù rẹ̀ tálọ́gbà wa inú kírawọ láti rí i tí kírawọ ti wà ní. لا حول ولا قوة إلا بالله متفق عليه ذكر ذلك متفق عليه متفق عليه تعالى جبل وما في مسلم تتكما تتكما في يدي أمور في أبابا وعيه àdéhìí ti ń sọ nípa jíjẹ rẹ̀ ọwọ́ àwọn olùkọ́rẹ́ àti mùsùlùmí wọ́n tún gbá àwọn míì náà wá tó ti pé lórí mọ́jẹ̀mú ti ìmáàmù olùkọ́rẹ́ àti mùsùlùmí wọn fi wá. wọ́n kí ibà ẹni àwọn wọ́n fẹ́ sí lórí ọ̀rọ̀ àkọ́kọ́ pé ibi ánàlá ẹ̀yà kíkọ̀ tó wá níbẹ̀ yẹn wọ́n ìgbàna àtòwò àtàrí bó bá tilẹ̀ jẹ́ pé ìpìlẹ̀ pé tí wọ́n bá ní wọ́n kọ̀ nǹkan nínú òfin ẹ̀sìn ìpìlẹ̀ rẹ̀ ìwọ̀ ni wọ́n jẹ́ láti ọ̀rọ̀ ọ̀rọ̀ ògbóná ilẹ̀ kẹrọ àti níbí báyìí ó ti kú òní kú ìwọ ó ti lọ sí kú kíkọ lásán ètò yìí náà ní máa fọdàbó mùsùlùmù ẹ̀bà tí máa mú mùsùlùmù gbé jáde anáwó kọ́ra sọlọ́lá àdìsọ́lá pé dájú àná anáwó sọlọ́lá àdìsọ́lá kọ́ pé dájú àná sọlọ́lá sọlá ìpè kòló ẹ̀jẹ̀ o ọwọ́ àtúntì ìmáàmù mùsùlùmù pé kòló o ẹ̀jẹ̀ fa ináwó halal dájú halal ni wọ́n lẹ́yìn sami ọ̀rẹ́ mi ṣùgbọ́n kò sí mo jẹ ìyá àtàbí sọlá ọmọ ọ̀rẹ́ mi sọlá. tó yẹn pé wáyé pé tọ́ba jẹ́ pé àtẹ́bí kọ́ wọ́n yí pé à ní àwọn ọjọ́ kan ni wọ́n fi mí ni o wọ́n parẹ́ o òun múra kan kọ́mọ̀jẹ̀ yí pé báwọn sọ wọn di dábàá kọ́mọ̀jẹ̀ fagilitì ni wọ́n sọ wọn dà táwọn ẹni ẹgbẹ́ wa fi kalẹ̀ àtẹ́bí ni ẹ̀jẹ̀ o ọ̀kà sí mo jẹ èmi ni gbólóhùn ẹ̀jẹ̀ òfin ló jẹ mí yẹn bí ọ̀pá màtúrúhù ni a ti kí ni o òun láti ìdàkọ́kọ́ sí àwọn olùmọ́kọ̀ lórí ẹ̀ nìyẹn. wàhálà ti rí wáyà wọ́n ní ẹ̀fà wáyà tẹ́lẹ̀ tó àwùjọ tó máa ọ̀wá ọ̀hún mùsùlùmí anáhù kọ́lá báàdù lùkọ́ òní. wọ́n ní ẹ̀gbà wáyà ó ti àdápadà pẹ̀lú tí ìmá mùsùlùmí gbà wá nípa wípé kọ́lá báàdù lùkọ́ òní apákan àwọn ọjọ́ ọlọ́sọ báyìí pé gẹ́gẹ́ bí abdullahi ọmọ abbas yìí pé inna nabiyya sallallahu alaihi wasallam lálẹ́jọ́ alaihi wasallam kọ́lá fi bọ́ọ̀sì pé àdẹ́sọ́lá sọ nípa agiriti pé láàkúlùkù èdè jẹ wọ̀lá àníhà àìwò ìjọ yìí tí kò fún yẹ fún bákan náà wọ̀lá ọ̀kàrímọ̀ ìdílé wọ̀ wọ̀lé dá nítorí délé yìí àìlá ibn Abbas hadhihi riwaya ibn Abbas sọ pé àdìsí ẹgbà wáyà ó lẹ ìgbà pé èmi jẹ èmi ò sì kọ fún bẹ́ẹ̀ mi ti lé wọn bàbá ọ̀nà bíi sáà máa kọ́ nìkan ọ̀sọ̀ báyìí pé á ó burú jáì ọ̀rọ̀ tẹ̀ sọ yìí o máa bá ẹ ká Allahu dàbí ìyá ọlọ́wọ̀n bá dàbí dìde àyàfi kọ́jẹ́ ilé àwọn àbúrí máa ń àwọn mọ̀hálẹ́lá nínú káyọ̀ bí o sọ̀ka di iye wọ̀ tàbí kò sí kíni o sọ̀ka di ẹ̀tọ́ ni kádà bí mùsùlùmí kò sì wà ní ẹ̀ka wá sí mùsùlùmí yẹn. wọ́n ò ní ìbáyìí ní sáà ni wọ́n pọ̀ lórí ọ̀rọ̀ ọmọ ẹlẹ́bi tòbí anáwó yà fẹ́mi lọ anáwó wà pa mílíọ̀nù sọlọ́mọ àìsàn àdáyé wípé ó dédé irú ọ̀rọ̀ yẹn ti sí ẹ̀kọ́ wá lábọ́dọ̀ lẹ́ni sáà lẹ́ni ìpáyà ìgbé kọ́ máa jẹ́ ìgbé abilitì yẹn ti ń làwọn èèyàn lọ́lọ́ pa àwọn èèyàn rẹ̀ tó ti pa wọ́n dà sí. Tẹ̀mọ̀ pé wọ́n ti mọ̀ pé ọlọ́wọ́ bá sùn náà lọ́wọ́ dára ẹ̀dá ó ti pa àwọn ọjọ́ kẹta tó sùn wọ́n ti ọ̀pọ̀ àbí bẹ́ẹ̀ sọ ni àwọn ààbò sáp àwọn tọ́lọ́ ọba ẹni tí ọlá tó ti rí ọ̀fun wọn láti ṣe ọdẹ ẹja ní ọjọ́ wo ní ọjọ́ àkíyèsí ìgbẹ̀gbẹ̀ sáfọ̀dé tí wọ́n wá wọ́n ti lọ tẹ ìwọ wọn wọ́n ti tẹ ìwọ kalẹ̀ gbogbo ẹlẹ́bìrì tí wọ́n ní wọ́n ti tẹ kalẹ̀ ní ìrọ̀lẹ́ bímọ wọ́n wà sílẹ̀ bẹ́ẹ̀ wọn ò ní lọ bẹ̀ níjọ́ sábùsì tó bá dàárọ̀ sunday ó ṣe kí o wọ́n wà lọ bẹ̀ fún wọn dọ́gbọ́n ni wọ́n ti mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ẹja ìyàtọ̀ kò tí ọ̀pọ̀ àfẹ́ torí pé wọ́n ti rí pé tọ́ba ti jọ́ bí èsì ọjọ́ sábùsì ní tẹ́jà fún òní rẹ̀ jà pa ìjọ sátọ̀dé báyìí ẹjọ́ mọ olú ni ìjọ mọ wókè ẹjọ́ mọ ojú wọn máa yẹ fi yé yé wọn pé ókè àwa náà lọ gbọ́ wọn lọ tẹ lẹ́bìrì kìtà ti ìwọ wọn ìwọ wọn àti àwọn wọn tẹ kalẹ̀ ní ìrọ̀lẹ́ ìmọ̀ tó gbogbo alẹ́ jí alẹ́ sátọ̀dé mọ́júmọ́ ọjọ́ sátọ̀dé ẹjọ́ ó ti ṣe kí ni o ó ti kó sínú rẹ̀ nígbà tó bá di àárọ̀ sọ́ndé wọn bá lọ kó ìjọ làwọn sọdẹ àwọn sọdẹ níjọ jímọ̀ ní sọ́ndé lásán nígbà wọn dọ́gbọ́n ọlọ́run ọba ìlẹkẹ ọlá ó sì rí wọn ọmọ wọn ọlọ́run ọba ìlẹkẹ ọlá ti pa wọn dà sí ọ̀bọ ọlọ́run wọn sọ fún wọn pé fún ojú ọ̀bọ wọlàkọjá àdéhùnsọ mọlẹbí ní àtẹdáwó ní kòkè sábẹsì àwọn tí wọn tayọ àlá nínú ẹni yọ sátọ bí ẹni ẹ kí lọ́lọ́ sọ fún wọn ọ̀gbọ́n náà lọ́wọ́ kúrò kí lọ́dẹ sẹ́ fún àfikì ọlọ́run ọ̀gbọ́n yẹ kó bọ́ gẹ́gẹ́ bá ti máa ń ṣe àlàyé ìyẹn kọ́ ni ìtumọ̀ pé bọ́yá ibi ọ̀pọ̀ lè yẹ ti wá ọ. Tóra àti tẹ tẹmọ̀ bí wọ́n dé ìyẹ̀lẹ̀ ọlọ́run bẹ́ẹ̀ pa wọ́n dà sí ọ̀pọ̀ ni. Bọ́lá ti pa wọ́n dà yẹn náà tó súnmọ́ ní bí ọlọ́run pa wọ́n dà bẹ́ẹ̀ ti pa wọ́n kó lẹ̀. Ṣèlú dájú nù. Sọ̀lọ́ bí ẹ pé ń gbọ́ gbà mí náà wọn bá ń béèrè nípa ọ̀rọ̀ ọgbọ́n náà táwọn yọmọ sọ àwọn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àwọn ọ̀rọ̀ tó bẹ lórí ọ̀rọ̀ ọ̀rọ̀ ti àgbẹrẹsì bó tilẹ̀ jẹ́ pé lágbègbè ní o tó máa mú àwọn ọ̀rọ̀ míì wá tó tó nípa lórí ọ̀rọ̀ àgbẹrẹsì lọ. tọ níbẹ̀ wọ́n ní èsì lórí ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ti wí pé ọ̀rọ̀ yìí ó ti ń lo ewa látọ̀dá ní sùlámù ó ti rí bẹ́ẹ̀ pé tó tọ́ ibi làdé tó lọ ń fáyà rẹ pé kọ́mọ́jọ fáwọn ọ̀jọ̀ kan lọ́wọ́ ń parẹ́ tí wọ́n dà bẹ́ẹ̀ tó wọ́n dà bẹ́ẹ̀. tó ayé yàrá ayé àjẹmọ́ ọlọ́hu tààlà ánàlì mọ̀tòkọ́ láyé tẹ̀lé. kọ́jà bí àwọn ọlọ́run tó ilé síwájú bọ́lá ohun tó fi mọ̀ padà wípé àwọn tọ́lọ́ bá padà sí nǹkan ní ìtọ́wọ́ tó yáwọ̀ òní máa bá fi lóde àyè síwájú kọ́nà òun ti mọ̀ án lálẹ́ sọ́lá sọ pé tó kàn án páyà kọ́ mọ̀ jẹ́ igbe àwọn tọ́lọ̀ ń sọ̀dà ní tọ́lọ̀ sọ wọ́n dàgbà ní àgbèrè yìí lóde báyìí nìkì tó síwájú káàdì bí tó mọ̀ pé bí ọlọ́run bá pààyàn láti nǹkan yẹn òní máa bí máa di òní máa pọ̀ sí òní máa rẹ̀ sí torí kò tètè bọ́lọ̀ ń bá dàbí kan yẹn yọ pa wọn bẹ́ẹ̀ ẹ̀dá yìí wọ́n fà gbogbo àwọn ọ̀ka tọ́lọ̀ sọ bí báyìí yọ̀ọ̀kan pa wọ́n mọ̀ òní ní ìrìlẹ̀ ìkàmọ́. ètò ìgbà àkójọ àwọn ọ̀bẹ wa fẹ́ra wọn àwọn ọ̀bẹ wa ń kunra wọn wọ́n padà wá tún bí àwọn àwọn ọ̀bọ mi wọ́n bí àwọn ọ̀bọ mi rárá o. bọ́lá bí ìgbà wọn rẹ tó bá yẹ sọ wọ́n di nǹkan tó wọ́n dàbá yìí nílẹ̀ lọ́wọ́ tò wọ́n ló ti ti fẹ́ gbé bẹ́ẹ̀ ló ti rí kánà tí kọ́lọ́ tó mọ̀ pé wọn ò ní máa bí tìrẹ̀ sí kọ́lọ́ tó fi wọ́n ni. wọ̀kọ̀dé akọ́jà kọ̀háwé àlèmọ́ kọ̀háwé jáde nínú hadith ibn Mas'ud radiyallahu anhu قال سئل رسول الله صلى الله عليه وسلم عن الخراجات والخنازير وبين لوحة صلى الله عليه وسلم nípa àwọn ọkọ àti àwọn ẹlẹ́dẹ̀ nípa àwọn ẹgbẹ́ قال إن الله لم يحلف قوما أن صلى في عليه وسلم دليل الله أكون يقع وجوكاره أو يمسك قوما أبي قصة أو يجوك في كيران بي أبي قصة وجه ويجعل لهم نسلا ولا عقلا الله يفوني أمدي يسبب عليهم àwọn tọ́lọ̀ ta sọ́dà yín náà yóò ṣe kí ni o ọlọ́run bá yóò ṣe ọlọ́sẹ̀ kí yọ bó ṣe sọ́wọ́n dà tó ṣe pàwọ́ rẹ̀. وأصل الحديث في مسلم إلى حديث بأنه مسلم ولم يعرفه هو ابن العربي ابن العربي وميلين فقال الخطب فقال طبعا صحيح قوله إن الممسوق لا ينزل gbolo wọn tó sọ pé dáadáa ẹni ẹran tọnà pàtó níta kò ní ibi tí kò ní rẹsì kò ní lọmọ wọn ní dáhàwá ni inú làwọn sọ pé àpè àpèmọ́ra lásán ni ìjánu sọ̀rọ̀ ni fa iná wo láyé rọ́ọ̀kú bìlà kìlì irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ayé wọn pẹ̀lú làákàyè ìnáma ọ̀rí ìwòlá ànáfìlò ọ̀nà tá a fi máa marú rẹ̀ òun náà ní kí ni òkè rí wọlé tàbí ní amúrún yóò àwọlé àlẹ́ yìí lọ́dọ̀ àwọn kò sọ̀rọ̀ sí yẹn bára ní ibi ńlá ọdí ọmọ tó rọrùn yìí tó wà ní sàfihàn máa wà mùsùlùmí pé àlẹ́bí sọ̀lá àti láti wọ́n ti gbé ìlọ rẹ̀ pa ọ̀kọ́ àtẹ̀lẹ́tẹ̀ kí táwọn nínú tọ́lọ̀ ń pa àwọn èèyàn àti ìdáni tọ́lọ̀ sọ pé tọ́ ọlọ́run ọmọ ẹ̀lẹ́kẹ́ ló lè pa ìjọba rẹ̀ tàbí kó yí àwọn èèyàn kan padà bí ẹ̀dá wọn bí ẹ̀dá míì mo tún wá mọ ní òní lẹ́yìn àwọn òní bí mọ́ níbi tí làwọn bí ọ̀pọ̀ ìlú sí yẹn làwọn sọ pé ọ̀rọ̀ lásán tí ò lẹ́rìí ọ̀rọ̀ tó sì lẹ́rìí lọ sọ̀rọ̀ ìgbìmọ̀ àwọn wa muslim òní ilé yẹn. wọ̀ ojú ìbá ẹ̀rọ wọ́n tún wá fi sí bákan náà pé bí annahu law salima annahu mamsukhun la yaqtadi tahrimu àtìlọ́wọ́ wọn ní tọ́ba tiẹ̀ lọ jẹ́ wípé ọba tiẹ̀ wà lọ lálàáfíà náà ike ẹran yẹn wọ́n sọ àwọn èèyàn dání èèyàn tọ́ka lórí wípé jíjẹ wọ ẹran yẹn. fẹ̀yìn nàkọ́ náà ó gánà àdàníyà jíjẹ ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó jẹ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn tẹ́lẹ̀ yẹn kọ̀dídáàlà tó mọ ìdájọ́ ìjọba ènìyàn rẹ̀ náà ti kó bẹ́ẹ̀. Òtí kó bẹ́ẹ̀. wọ̀làmíyà kó kọ́ ní ilé إيه ولم يبق له أثر أمدا ومن يريد أن تنقله وإنما كرهه صلى الله عليه وسلم وإنما كره صلى الله عليه وسلم الأكل منه أنا السلام أقول إلى لا أحد أنا في نفسي لما وقع عليه من سخط الله سبحانه في طريق ولطف الدنيا كما كره الشرب من مياه ثمود gẹ́gẹ́ bí àwọn láti máa mú nínú gàgà àwọn ìjọ tàbí òtún tọ́lọ́ wọn àlejò sọ́ọ́lẹ̀ sí àlejò sọ́ọ́lẹ̀ tẹ̀sẹ̀lẹ̀ gbogbo wọn ànábì òun bẹ́ẹ̀ nígbà tó kọjá bẹ́ẹ̀ kódà gbogbo àwọn àyè tọ́lọ́ pàtẹ pààyàn lọ èèwọ̀ ni ká máa rí àríyàn ká máa rí pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀ àtàrí àkọsẹ̀tẹ̀ ayárayára kó bẹ̀ gbogbo àwọn àyè tọ́lọ́ pa ti lọ́ba ti pa sàmóògùn irun níbi jarajara bẹ́ẹ̀ sọ́kàn ọmọ àríwá aláàbẹ̀ sọ̀rọ̀ kíkà ìdí ìwádìí ojú kara lójú ọmọ àtẹ̀tẹ̀rẹ̀ lóru àwọn ìrẹ́yìn àdébí kọ́ láti gbóbi àwọn sàmóògùn nítorí ìdílé ọlọ́pàá pé pẹ̀lú àwọn àjọ sàmóògùn tí ọlọ́pàá pa wá rẹ̀ pẹ̀lú ìbílẹ̀ rẹ̀ torí àdébí ọkọ̀ rẹ̀ kórìíra rẹ̀ láti fi kọjá abiriji orúkọ òfin ìbínú ọlọ́mọba pẹ̀lú àlẹ́ alọ́mọba àwọn ẹ̀ka dà síbẹ̀ ìjọba pátá tó wù fún ní ìgbà yìí mọ́. wọ́n yẹ fà ọlọ́run wà pamọ́ o anáwó lámúyàwó tàbí màmú bìmá láàrin máa amára bẹ̀rẹ̀ nìkan nìyí àwọn lámà amára bẹ̀rẹ̀ nìkan nìyí àwọn ìtàkùrẹ́ nìyí mọ̀ àlẹ́ yìí wọ́n wà pamọ́ ìgbédájú wọn ò rí jíjẹ́ ìwọ rẹ̀ nítorí gbẹ́bọ́yá àtẹ pé wọ́n gbòdù sílẹ̀ ọwá àti pé àtẹ̀sí sọ́nà tó tún fi wọ́n rinlẹ̀ lórí rẹ̀ eléyìí ò lè gbé kọ́tọ̀ káyọ̀dé wọn. ní anáwó ìdán ẹ̀tún máa lè torí pé ṣe bẹ́ẹ̀ ríra owó láre ríra dúkìá láre. wọ̀lá àtìlẹ̀ láwọn fi akìlì yìí bẹ́ẹ̀ sì ni kò fún yọ̀ǹda pínpín òjíjẹ rẹ̀. fàlìjàwá àwọn ìtọ́jú ìkìlì pé alẹ́bí kàbíláwó owó àlẹ́ jawabu akilihi ọkàlẹ ìdájọwọ ìdáhìn ìtọjẹ púpọ̀ ọ̀nà gbogbo ọ̀rọ̀ pé mẹfẹ ni pé jíjìn rẹ ó tọ́ ní òfin ìsìn ọlọ ìjẹrẹ tẹkẹlẹ ọtọ bákan náà èèyàn ti tún lè kọ láti kó wọn ò ní jẹ torí kó rí pé èèyàn lè kórìíra jíjẹ rẹ nítorí àwọn èyí mi lọ tó ṣe o tó wa àmọ́ gbogbo àwọn tó wá dé tàtàkùn rẹ yẹn ọsọ bíi ìwọ láti pé ìwọ jẹ ìtàpé ní àgbèrè sí i lábẹ́ bẹ́ẹ̀ náà ọ̀rọ̀ bọ̀ ọ̀gbẹ́nu sí ìdásọ́lọ́ ọ̀pá ìlẹ́kẹ́ ọlá tó sọ àwọn èèyàn dáná ìdásọ́lọ́ ọ̀pá ìlẹ́kẹ́ ọlá ti pa wọ́n rẹ̀ tó tí ọ̀rọ̀ bá lọ lórí ọ̀rọ̀ bọ̀ ọ̀rọ̀ bí ìyàn tó kún sí náà ọ̀rọ̀ mi tó kún sí ọ̀bọ ọ̀rọ̀ mi tó kún sí ọ̀bọ òun náà ní kí ọlọ́run sọ ṣáàbù wọ̀tàrà nínú ọ̀rọ̀ tí àwọn olùmọ̀ká sọ mi ò ọ̀ ní ọlọ́run sọ ṣáàbù wọ̀tàrà nígbà tí yàtọ̀ sí pé nígbà tó fẹ́ pa àwọn èèyàn dà sí ẹ̀dá ni ọlọ́run pàwọ́ dà sí ọ̀bọ ọ̀bọ yìí ọlọ́run ọba ìrèké ọlọ́gbà tó tún dárúkọ àwọn tí wọ́n jẹ́ ọmọ ìsirẹ́lì wọ́n ní àpẹẹrẹ tí ò dá lọ́lọ́run wá fún ọ̀bọ tó wá fi wé ó fà mọ́ ìsirẹ́lì wé nígbà tó fẹ́ pè wọ́n ó fún wọn ní àwọn ọmọ àyà ọ̀bọ àti ẹlẹ́dẹ̀ẹ́ ọlọ́run bá àwọn ọmọ ìsirẹ̀ níjà ó ń bínú sí wọn ọwọ́ alọ́mọ ìyá ọ̀pọ̀ ni wọ́n sẹ́mọ̀ pé ìlú ńlá ni torí pé àwọn ọ̀nà ọ̀kan ọlọ́run ti pa wọ́n dà sí ọ̀bọ̀ nígbà tó lọ́wọ́ tó wá wí yóò tó tàbí èkejì ó ní àti ẹlẹ́dẹ̀ ẹlẹ́dẹ̀ sì ní ẹran ẹ̀gbin ni ẹran ìdọ̀tí ni ìbẹ̀rẹ̀ àwọn olùmọ̀ọ́kẹ́ sọ pé bí Allah subhanahu wa ta'ala ti sọ ìtòkùn wa mú ọ̀rọ̀ ẹlẹ́dẹ̀ wá wọ́n èdè ọ̀tá kékeré dáadáadáadáa ìjẹ torí pé àwò àpẹẹrẹ kejì tọ́lọ̀ wá pẹ̀lú rẹ yẹn kò ti tóbi púpọ̀ jù àjẹ́ pé gbà ní ọ̀bọ ni ọlọ́run ti wá pé òun àtẹlẹ́tẹ̀ nínú ẹ̀sìn ní kàkàrà òun wọn torí ẹ̀ ló ti fi àwọn ẹ̀sìn rẹ wípé bàbá bọ́ àti kíni o àti ẹlẹ́dẹ̀ sọ̀rọ̀ bí ọlọ́run subhanahu wa ta'ala bí ọlọ́run bá kó dàpọ̀ tó àwọn ọmọ ìgbìyànjú yẹn. bí ìdájọ́ àgbéyìí gbèsè lọ kó má lè rí ọrùn sàlà àdá wàhálà. Hadith tí ó الرحمن بن عثمان الغني رضي الله عنه أن طبيبا سأل رسول الله صلى الله عليه وسلم عن البدع يجعلها بدواء فنهى فصلها أخرجه أحمد وصححه الحاكم وأخرجه أبو داود والنسائي حديث في قريب اليوم هنالك هو لا جرى بعد الرحمن أما الرحمن هنالك أما عبد الله التيمي القرشي بدأ القرشي ابن أخي طلحة وجمع أما يا طلحة بن عبد الله طلحة عبد الله الصحابي فلتابي قيل وقد هيك إنه أدرك النبي صلى الله عليه وسلم ولا عبد الرحمن أما عثمان ولا بعد السلام وليست له رقية ثم هو رقية النبي وبعد في العيد wọn kò ní ànábì nínú tá a ti fi máa mọ̀ sáré òun náà ní gbogbo ẹni yóò tọ́ba bá ànábì ló gbà lẹ́ni tó nígbàgbọ́ sí tó rí ànábì báyìí tó nígbàgbọ́ sí ànábì tó pàdé ànábì tó sì kúrò níbẹ̀ sáré gbogbo ẹni yóò tọ́ba jẹ́ pé ọba ànábì ló gbà sí láti ànábì tẹ̀lá yìí òun náà tẹ̀lá yìí ṣùgbọ́n ọlọ́wọ́ fún ní kọ́ńtò lórí à ọlọ́wọ́ fún ní ọlá àkúrí ànábì kó kọ́tò sọ̀ṣìbà yóò tún fi jẹ́ yóò tún fi rọ́lá pé ìfànàbí ti dáadáa kò tiẹ̀ rírú ni àkórí rárá lórí àwọn onígbé wọn sọ fàbí onígbé wọn sọ fàbá èrò rẹ̀ náà ni Ànàjáṣì ọba Ethiopia àjọkìnrin àná tó ti kó nígbàgbọ́ nígbà táwọn mùsùlùmí ṣe ìjìra lọ síbẹ̀ ọ̀padà nígbàgbọ́ lẹ́yìn pé gbà tó kú àlẹ́ tó tọ́lá fún àwọn mùsùlùmí jáde pé báwọn ọlọ́mọba ìdíkẹ́ ọlá jìbìlì rẹ̀ sì ni pé nàìjíríà ti sọ fẹ́ tó bí àkókò lórí o ànábì tí kì í máa ń tẹ́sí lára oṣooṣù àkọ́kọ́ láti sọ sọ láti sọ ì nínú tá à ń fi tẹ́lẹ̀ tí ò dé tó yìí olùdarí mi kì í sí lára tí ìbá ti mùsùlùmí tẹ̀ bá rẹ̀ bí òde kan sí lára ṣùgbọ́n tó bá ń tọ́ta rẹ̀ lọ́pọ̀lọpọ̀ tó bá ń tọ́ta sọ̀ òṣèlè wọn ní sábà wọn kékeré wọn ti wọn sọ ìkàlẹ̀ torí pé kò ní kọ́tù ló fi àná kò ní ọlá tó ní bí àtẹ́lẹ́ sọ̀tà àwọn ọmọ àìsàn náà pásítọ̀ tó ló mọ́jẹ̀ fún bí tíra ìmọ̀ọ́mù wa àlùkò ìwọ́sùn ọlọ́ọ̀tà tó tún fi lágbára ju ti mọ́mù wa mùsùlùmí lọ ní ṣàkóso màákọ́ wọ̀rọ̀gìyà téèyàn bá jọ ló gbà nínú mọ́jẹ̀ fún bí mọ́mù bùkọ́ tí ìtò lọ́dọ̀ ìmáàmù Bukhari bí kò sí pé ajọ lùgbà mọ́ tó rí yàtọ̀ sí ìmáàmù Muslim ìmáàmù Muslim gbà mọ́ àkọ́rọ̀ pé ajọ lùgbà ni kó dàbí ìparí sáwọn pé láti tó kanáà lájọ lò mọ̀ ń bẹ láyé kò sí bẹ láyé kò gbọ́n láti tó gbọ́n lọ́tọ̀ wá láyé tó ah, ló jẹ́ pé ah, ọ̀rọ̀ sàhíhù máa wà Bukhari ló púpọ̀ gan-an gẹ́gẹ́ bí kan nínú àwọn ọ̀jọ̀gbọ́n sọ aṣáájú àkọ́ pé kò kọ́ níwọ̀n kò ní dada ìyàwó kan ló ayé àtẹ́yìn ní ìkókò sí ọ̀pọ̀ ìlú làwọn nípa wọn lè kó kọ́ rédíò dé àtá gánà bá kọ̀ sí tọ́jú lè sí náà àìsí mùsùlùmí. aṣáájú àkọ́ òun fèrè kó kọ́ àríwá kò sí lè bí ẹni wọ́n ní sàdájà ọkọ̀ wọn àwọn ọjọ́ kan wọ́n ń bala wọn jà wọ́n ti pàmò ládàra wọn. bíi bùkọ́rí wọ̀ mùsùlùmí nípa ìmáàmù wa bùkọ́rí àti ìmáàmù mùsùlùmí. làdájà wọn kọ́rọ̀ wá bá mi wọ́n kọ́ ló wọn mọ̀ pé ayé àbẹ́yìn ayé ayé àbẹ́yìn èwo nù àwọn méjèèjì ìtàkùnjá òun náà ní sùn ìṣàrọ̀ bẹ́ẹ̀. a tó wá níbẹ̀ a ti tẹ̀lé yìí dání tó ayé bẹ́ẹ̀ ni èwo nu méjèèjì ti pọ̀ dé mu ni wọ́n fẹ́ sì síwájú lọ́gbà lọ́gà tó wà kórè tó là kọ́ ọ̀jà. ó ní fàkóyè tù wọ́n bá sọ yé pé làkọ́dé fẹ́ abálẹ́bọ̀ ọ̀rí yóò ṣe àdá tá a bá ní ká sọ ní nílá làbíà. Ah, ọ̀gá mi máa ń wọ̀ ọ̀gá ni màmú kọ́ọ̀lù. kàmá pàápàá fi ọ̀sìn ìsìnká ara ti mùsùlùmù kàmá pàápàá fi ọ̀sìn ìsìnká ara ti mùsùlùmù. jẹ́ pé nínú ká fún ọ̀rọ̀ tẹ̀léra wọn ká mọ̀ ọ̀rọ̀ ọdún ká gbé ọ̀rọ̀ yẹn tẹ́ tẹ̀léra wọn ọ̀gá ni mùsùlùmù náà tẹ́tí òṣìṣẹ́ ọ̀gá gbogbo lórí ọ̀gá ní ààyè tiẹ̀ náà lọ́nà ọ̀gá ilé ìgbẹ́lá tẹ́kì tó ìmáàmù wa àlùkọ́ nínú àwọn àṣòro tó fi ẹ̀rọ wípé ajọ́ ló gbà kó sì tó rí. so ibi tá a ti lọ kò ní pé Abdulrahman ọmọ ẹ̀fúnmánu yẹn kò sí kí ni o kò ní fọ́tò rúbíà kò ní ọlá rírí anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ó lè máa wúrọ anabi fẹ́ máa gbọ́rọ̀ rẹ̀ gba anabi sọ̀bá anabi sọ̀bá anabi sọ̀bá yìí òun bẹ́ẹ̀ ìwé ti dọ́dọ̀ wọn wọ́n ti tẹ̀sí lọ. Ọ̀gbìn ọ̀la ayélujára ní ẹgbẹ́ sọ̀lá. Aslam ayọ́mọ̀ ìfàkì wọ́n lé ọjọ́ tí wọ́n ja ogun mọ́kà tí wọ́n gba ìlú mọ́kà. Wọ́n náà ní tàbí ìṣèjì ni o, òun náà lọ gba Islam. Àwọn kan sọ pé yóò mọ̀ ìṣòro ẹbí à, nítorí ìṣòro ẹbí à ló ti gba Islam lọ́dún yẹn ni. Bọ́n wọ́n pa pẹ̀lú Ibn Zubayr ní ọjọ́ kan ṣoṣo náà ní méjèèjì kú. wọ́n wá àyìnbó náà mú wọ́n fi lùmọ̀ kájẹ̀ àwọn ọmọ rẹ̀ méjèèjì wọ́n fẹ́ gbà wá lọ́dọ̀ wọ́n fẹ́ gbà wá lọ́dọ̀ rẹ̀ àwọn rẹ̀ gba ìgbà wá àdéhùn tó gbà wá lórí ayé rẹ̀ àwọn rẹ̀ gbà ìgbẹ́ tí wọ́n gbọ́dọ̀ lùmọ̀ kájẹ̀ lọ́dọ̀ gba ìgbà wá látọ̀dọ̀ Abdulrahman ana tabiban onídàádájú dókítà kan tọ̀bí dókítà سأل النبي صلى الله عليه وسلم وبين لو أن النبي صلى الله عليه وسلم أن يتبدع نقاط الله وبين لو أن الله صلى الله عليه وسلم نقاط نقاط الله يبدع يوصي الخنصر وسوى الخنصر هنا لبوا سبحان الله أوامر نقاط في يجعلها في دواء dókítà yìí bí máa ń fi oògùn bí ń po oògùn akó oògùn ní bí bá wá ń po oògùn ọmọ ń fi ọ̀pọ̀lọ́ sínú oògùn tí bá kó ọ̀pọ̀lọ́ wà sí ti máa ń lò sí fi ń po oògùn ọwọ́ abéèrè lọ́wọ́ àdébí sọ́lá lọ́wọ́ àdébísọ́lá nípa fífi ọ̀pọ̀lọ́ sínú oògùn pító pé kò ní ṣe máa rí sọ́sọ́ ní àbí ọ̀tọ̀ wọn náà nípa pípa ọ̀pọ̀lọ́. ìbéèrè tí ó wà lọ́dọ̀ wà ní pé nígbà táwọn ẹbí pọ̀ wíyé pé ká má pa ọ̀pọ̀lọ́ sẹ́ni tí ń béèrè nípa ìkó ọ̀pọ̀lọ́ mọ́ òkú ìdáwà béèrè ní pé táwọn ẹbí ni kó lọ àtọ̀ ní ọmọ àti ẹ sọ̀rọ̀ dám ẹ kọ́mádù ẹ gbọ́dọ̀ kọ́mádù sí náà kí ló dé sáà ìdílé kọ́mádù torí pé bí ọba kúkú bí ọba dùn tẹ́lẹ̀ náà yóò ṣe kí ni o yọ pa wọ́n sì ní ọmọ pa nígbà tí ọ̀wá parí ó ṣe kí ni o yọ wà á lò ẹgbẹ́nu tá a ti mọ gbogbo nǹkan tó tó àti tí ọ̀tọ̀ ní jíjẹ nìyẹn ìsọ̀kun àti pẹ̀tipẹ́ náà gbogbo ní tíṣẹ̀rí abalẹ̀ ẹ̀ má pa o ó túmọ̀ pa àtijẹ́ lórí ọba ni ẹ má pa ẹ pè mí láàyè títí láì ní ìdìbò tó mọ̀ yìí pé èèwọ̀ mi láti jẹ́ àdéhùn sọ́lá ó sì pọ̀ fún wa lélẹ́yìn. Ah, ẹ̀rí gbọ́rọ̀ láti àdébàtì ni ti dé wọn báyìí. a ti àkàlẹ̀ fún gbogbo gbogbo akọ́lọ́kọ́lọ́ fún ilé gbogbo gbogbo gbogbo àwọn ẹ̀kọ́ wọ́n ti di bọ́kọ̀lọ́ náà bá ti mọ̀ pé wọ́n bọ̀ báyìí ó kù já sínú odò ńlá ni ìtọ́ ọba tó bẹ̀ òyì síbí àwọn aláṣọ tẹ̀lé ẹ̀ sínú odò sí ẹ̀rí ìtàkùn àti láwùjọ olómi ni wọ́n máa tún kọ́ ọmọ wọ́kọ̀lọ́ wá káwọn wọ́kọ̀lọ́ káwọn wọ́kọ̀lọ́ káàkiri ọkọ̀ kọ̀lọ́ tó ìwọ ni wọ́n fi ń tó kùkọ́ ìwọ wọ́n ti fi ń tó kùkọ́ orí kò fi ẹ̀sìn ọlọ́ subhanahu ta'ala ó ti dídì ọ̀pọ̀ oríṣi gbogbo tó kẹ̀ tó lọ́pàá ti lé wọ̀ fún wa èèwọ̀ náà ni àgbọ̀dọ̀ ló àgbọ̀dọ̀ ló aláṣẹjẹ torí pé gbogbo tó jẹ mọ́ ìtọ́jú ara wa òkè tó náà wà ìrèké ọlá kò sì ní ìwọ wa gbogbo tó náà ti lé wọ̀ kò sí ní ìkẹta àti máa tọ́jú ara ẹni alẹ́kùnrin tó náà kọ́ láti pa ọ̀pọ̀lọ́ kí wá ló ní ìwọ ní wọ́n máa pa ọ̀pọ̀lọ́ kà wọ́n wá pa ọ̀pọ̀lọ́ sínú bákúbà wọ́n ti dá fún ìbàdí wò ó pé sẹ́nu fún ẹ̀rù mi ọ̀pọ̀lọ́ wọ́n ti kó wẹ́rù bàbá wọ́n yóò dì mí olùbàdàn yóò dì tàbí ẹ̀kọ́ fólígrafì yóò ràn mọ́ lọ́wọ́ yọba já lókè ẹ̀rí báyìí wọ́n ti àtàbò bàbòbà wọ́n kó àwọn ọ̀pọ̀lọ́ sí oríra náà oríra náà oríra náà ó dọ́wọ́ wà kan ìjà sọ̀rọ̀ ìjà sọ̀rọ̀ nípa pípa ọ̀pọ̀lọ́ òfin ẹ̀sìn ọlọ́run wáyé ìjọ láti fi pa àrẹ̀ lé wọn yàtọ̀ sílẹ̀ ìgbà náà àwọn aláǹfà náà bá dùn ọ́ tẹ ẹ bá wọ abúlé gbogbo àwọn àwọn alùpà yẹn ẹ̀rì ìgbà alága kan kò ní ìdánú sílẹ̀ láwùjọ ilé wọn. táwọn ọmọ ìyá ọ̀dájú ọ̀dájú yìí làwọn alùpà yẹn gbogbo ọmọ tí wọn àwọn àti ọmọ tí wọn aláǹfà náà káàkiri ẹ wọn àti wọn mú tọ́tù ìtọ́tù kébù yẹn mo ti mú dání ó sún alága dáadáa wọn bá fi lè gbàgbà ẹlẹ́fẹ̀ náà báyìí tó ń jábọ́ lẹ̀. Ìfẹ́ ìpínlẹ̀ fi láwọn máa lọ́wọ́ ìfẹ́ rẹ̀ rẹ̀. Lọ́kànjá sọ́ra pariwo gba àwọn ọ̀gá rẹ̀. Gbogbo àwọn ogun tí ò níbi ogun tó ti gbé bọ́yá ẹ ní àwọn kankankatẹ́ ẹni tí àgbéyẹ̀wò rẹ̀ wò. Ẹ ní àwọn kankankatẹ́ ẹni wo kí ni oró ti ń bẹ lára kankankatẹ́ ẹ fẹ́ lò. Ipa wo tọ́jú àbúrò yìí fún àwọn kan bá lò. Wọ́n kà máa pa gbogbo ìmọ̀ra wọn náà wọn máa pa gbogbo ìmọ̀ra wọn kújọ wọn wá wọn ẹ̀dẹ́kun ẹ̀dá sọ̀ra gbogbo ọmọ tí wọ́n ní kọ́ wá kẹ́kọ̀ọ́ ẹ̀sìn lọ́dọ̀ yẹ ẹ̀kọ́ ẹ̀sìn wọn ní wọ́n wá kọ́ ìdíje àwọ. lọ́ọ̀dì tẹ̀sán fún ọmọ akẹ́kọ̀ọ́ tẹ̀sán wọn daláwo báyìí. yìí tọ́mọ wá sọ́dọ̀ yìí náà kò rí àmọ́ tẹ bá tẹ bá ní kọ́ ká àgbẹ̀kùn yọ ká ọ̀pọ̀ lọ yóò sì yóò sọ a ah, nígbà táwọn ọ̀tá lánàá àwọn rí pọ̀ kí iye báyìí pa àtijọ́ rí kọ̀kọ́ iye báyìí làwọn pa àwọn sì pa alága iye báyìí tẹ̀lé àwọn tó ọmọ mọ́ni. àtẹ̀kọ́ dẹ ọmọ yẹn náà bí èèyàn bá ń lọ sí ọjà ní ìsìn tó lóun fẹ́ ra ìta sùn àwọn àyà wa tẹ̀mọ̀ kọ́ dá lọ́bẹ̀ ẹ̀fọ́ bí èèyàn bí ní òun ọ̀rà lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ wọ́n ti fi ẹni tí wọn kò tọ àbá yọọ máa jẹsẹ o yọọ máa jẹsẹ o ìjọba ti rán yẹn náà wọn ni àbá orí amúdíwà o abẹ́ ẹ̀kọ́ ni ah, ìwúrí kékeré ń bẹ́ o kìnnìkìnnì kan wá o ó ti máa fi lọ yìí. àbí kéèyàn lọ ọ̀la kínní ayẹran yẹn sáàmọ̀ kó ẹran tí táà fi dé sórí ẹ̀yẹ náà yẹn à wọ́n mọ̀ tó fẹ́ àbá àbáfúnlá gbogbo tí wọ́n máa ń kó bẹ̀ ọ̀yọ́ sọ pé ìbẹ̀ lọ́jà ojú wa ń tìyàn báyìí ojú ń tìyàn ẹnìkan ní bóun ṣe lọ sọ́jà tó ń lọ ra ìta sọ pé ọbẹ̀ ní òtàkùn èdè kìí mọ̀ pa kìí mọ̀ nǹkan ńdọ́jà báyìí wọ́n ti lé ìgbà wọ́n bá ti gbogbo ẹ̀ lọ́wọ́ a ah! ìsáàtọ̀ oníyàwó fi ṣe tẹ̀lé wọ́n ní a ah, àbá àtẹ̀lé àtẹ̀lé aláǹtàǹkà báyìí ẹ bá wà náà ráyọ̀ jẹ́ wọ́n ti tẹ̀ yí lẹ́nu fi ah, pa wọ́n sọ̀rọ̀ lórúkọ ni tí wọ́n gba tí wọ́n gba ìṣòkòtò tó lókè tó lókè orúkọ ọkùnrin àwọn ilé òsì kìnìún ọ̀sọ́ ni pẹ̀lú báyìí. nítorí pé wọ́n mọ̀ káwọn àlùfáà yẹn náà àná wọ́n ti kí ni o wọ́n ti kí ni ẹ̀tọ́ pọ̀ wọ́n ti wá àyìn mọ́mọ́ rẹ̀ ó ti gbé lórí gbogbo wa pátápátá ìpèdè ìbéyàn ti ṣe bí àwọn àbá àti ìpèdè wọn ti ṣe àní wọ́n tó wá sọ pé adágbájá kò sí kí àbá kíkẹ́kọ̀ọ́ máa kéwì ayé òde ìtọ́rí wọn ni adọ́dọ̀ rẹ̀ kò sí àbá àní kọ́ máa kéwì iṣẹ́ wa ni kí a fa àwọ̀ tọ́ tọ́ba jẹ́ pé tí àwọn oníkí àfa àwọ̀ ìta àfa àwọ̀ wá jẹ́ pé tí àwọn bá ní àfihàn bọ̀ pábọ́sẹ̀ kó mi kéèyàn bí àfa àti tí àwọn bá ní wọ́n pè bẹ́ẹ̀. ṣùgbọ́n wọn ọ̀sán àlà ara ẹlẹ́mú tó alifa alifu ẹgbẹ̀rún ńlá wọn kọ́ sọ pé wọ́n bá débi gbólóhùn yẹn nú èdè èyí ẹyọ kan tó dàbí ẹgbẹ̀rún tó òní wọn gbé alifa alifa alifa alifa yẹn gbé ẹgbẹ̀rún ni ẹdín wúlò wù nìkan yìí ìdí bẹ́ẹ̀ lára ẹ̀sìn gbé ni ìmọ̀ pọ̀ ogun ọ̀sẹ̀lẹ̀ kìí sí ìyànjẹ́ kú bẹ́ẹ̀ ẹdín wú yẹ o lọ́padà wá di tí wọ́n sọ di nǹkan ní ìlàwọ̀ lórí gbogbo àwọn àtàwọn wọn wá lé wọn káàkiri sáà wọn àbí tilẹ̀ ti bẹ́ẹ̀ sọ ẹ̀ ń tẹ̀lé kólókòló mú báyìí láàyè ti gbé ìtàkùn yẹn kaná tó ti gbóná ó ti ti ìtàkùn báyìí tí ọmọ rí ẹ ti sọ lóko òsì dé mọ́lẹ̀ kaná. tó kà mọ́ abẹ́ ẹ̀ tí ó mú ẹyẹ lé lọ́wọ́ báyìí ó mú dání ó ti gbé ọmọdé lọ́wọ́ ọmọdé lọ́wọ́ tọ́ba sọ sínú odó báyìí iná lè láti wọ́n nínú ìrírí ọ̀tún. Ṣẹ́ni gbogbo àwọn ìwọ̀n dára báyìí. Ṣẹ́ni lórúkọ pé àwọn sóògùn ni ọlọ́run ká lò. Wọ́n ní kí aláàbò tó wá ẹgbẹ́ àgbàdo yóò lọ́ọ́ dídí ló ti àbò tuntun. Yóò tutù dídí ló sàbò nínú nínú àwọn nínú ìtàkùn àbíkẹ́ náà lójú kan. Ẹ wo bí àkókò èèyàn tó rí bẹ́ẹ̀ ìwé ẹ bá fẹ́ kó oògùn á ti ń pé oògùn wo lọ fẹ́ kó kí ló ń yẹ sẹ́fún kí ló sì fẹ́ fi kó o. lọ́wọ́ a ah, àbá jẹ́bi lẹ́nu ẹ̀wọ̀n tá a rẹ̀ àwọn ọmọ wọlé ní ẹ̀bọ̀ nìyẹn àbí ẹ̀bọ̀ ni ẹ̀bọ̀ ni torí ta ni máa ń pa ọ̀tá ọlọ́run wa sùn náà lọ́wọ́. àmọ́ pé ẹ̀rí máa fọ́ ọkàn máa mi ìrí àjọkùnlé ìkíníkíní kan yẹn wọn àwa gbogbo àwọn ìtọ́jú àti àti tó lórúkọ àti yẹn wọn wà fún wọjọ bí àwọn eléyìí á bí ìbá tó tó wá fi nǹkan báyìí fún àwọn ọ̀tá rẹ̀ máa wọ ilẹ̀ àwọn ní àbá wọn wọ ẹ wọn wọ ẹ̀kọ́ jẹ̀bù tí kìnnìkan bá fẹ́ ṣe òde jẹ̀bù ní ìkòwò tí jẹ̀bù ló lè bu àṣírí gbọ́dọ̀ ọba ní bu àṣírí ẹ̀dá tọ́ ẹ̀yin lẹ́tọ̀ ti pé tó wáyé pé gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ló ń fẹ́ ti sọ èdè olówó ni àwọn oníke àìlówó ìta rẹ̀ àìlówó kì í ti àárẹ̀ o tọ́ba jẹ́ àárẹ̀ tó sùn ní láàbù àwọn dókítà ọ̀bẹ tó sì sùn láàbù ọ̀yà ẹ̀ lọ tẹ́sí ẹ̀ tọ́ba dàgbọ́dáìdẹ̀ tí wọ́n ya káàrẹ̀ tí wọ́n wo gbogbo ẹ̀ látòkè délẹ̀ tó ní àá bèbè àárẹ̀ sáré ní ìbùs tọ́dájú pé rìsọ́ọ̀tì ọjà nìjọba kò sí ìdájú. àárẹ̀ tá a máa ń tọ́jú láàárẹ̀ ara àárẹ̀ ara yìí gbogbo tọ́lọ̀ ń tẹ̀lé wọ̀ ọ̀gbọ̀rọ̀ síbẹ̀ a ti gbọ́dọ̀ gbára lé ìtọ́jú yẹn pé òun ló ṣe kí ni òní owó wá tán a ti gbọ́dọ̀ gbára lé dókítà kan tàbí àpò òkùnkàn èyí tá a gbára lé níta yìí lọ́wọ́ subhanahu wa ta'ala lẹ́yìn dáàmú pé ó rọrùn bọ́ náà kó lo àwọn nǹkan yẹn ní sábà gbọ́dọ̀ ní pa ìgbékàkiri àlàáfíà pẹ̀lú mọ́tò tó gbogbo tọ́jú mẹ́wọ̀ sílẹ̀ o. hadithi anabi sallallahu alaihi àgbà ní hakim sọ pé sọhí bẹ́ẹ̀ ni àbúdá owó náà tó gbé jáde àti ìmọ̀ ọ̀nà sáájú ọlọ́ọ̀kọ́ bá ti gbogbo lákòókò. àlùbẹ́yìn hàkí àwọn gbà wá gbé lápò pẹ̀lú gbólóhùn pé zikira sọ bíbu ní inda nabi sallallahu alaihi wọn ni wọn dárúkọ dókítà kan lójú ayé àlẹkùn sọlá lọ́dọ̀ ànábì gangan fúnra rẹ̀ ètò ìsèpé dókítà yìí wọn dákọ ọjà wá àwọn wọn dákọ òògùn rẹ̀ tí wọn àti bí ṣe máa ń fi ọ̀pọ̀lọ́ sínú rẹ̀ anabi kò ilé ibà anabi bá kọ́ nípa pípa ọ̀pọ̀lọ́ kọ́lá ìgbà ìsàké huwa aqwa ma warada fi láti hàn sọ́kùnrin àgbẹ̀dà wọ́n ní ọ̀sẹ̀ ní ilé ìtò lágbára jù ti sọ nípa jíjẹ́ ìwọ̀ láti pa ọ̀pọ̀lọ́. wà á kọjá wọn tó kọjá nínú hadithi ibn Umar radiyallahu anhuma wọn bẹ̀ pé. là ọwọ́ níbẹ̀ ni pé là takọ̀tolo àgbọ̀fà dẹ̀ là takọ̀tolo àgbọ̀fà dẹ̀ ẹ̀ gbọ́dọ̀ máa fa àwọn ọ̀pọ̀lọ́ ah, ah, o ní ìsọ̀rọ̀ nítorí bẹ́ẹ̀ náà. fàyín nana xèkà ha tẹ̀síbẹ̀ lò gbogbo dídún ọ̀pọ̀lọ́ dídún yẹn ìdè tẹ̀síbẹ̀ lò ní o. ní ti àkọ́kọ́ Allah subhanahu wàrà tẹ́kọ̀tọ̀ lè kọ̀kọ́ àdì ẹ ti tún gbọ́dọ̀ pa àdán ẹ gbọ́dọ̀ pa àdán. fàyínàwó lámà ọkùnrin bàbá ètò ìmàkùnrin nítorí pé ńgbà tí wọ́n sọ ètò ìmàkùnrin tí ń bẹ ní Palestine tí wọ́n fẹ́ sọ́jà wọ́n kọ́ọ̀là àdán sọ báyìí pé yà ọ̀rọ̀ wọ́n báyìí pé wọ́n lẹ́dàá. لو لو سلطني على البحر يا رب سلطني على البحر ولد علي رمي حتى أغرقه تو fi tèmi sábà bí kí n fa gbogbo sọ gbogbo àwọn قال البيهقي إسناده صحيح مثل في الألعاب وأنا أنا وقال قد عن أنس في كل صلاة صلاة látàkùtùlù àgbọ̀fàdà ẹ má sì máa fa àwọn ọ̀pọ̀lọ́ fẹ̀yìn náà ha máa fi àlẹ́ anárí Ibrahim dáadájú ọ̀pọ̀lọ́ kọjá lára iná tó dá kalẹ̀ fún ànábì wa Ibrahim alayhi salam ní ọjọ́ kìnnìkan. wọ́n já àlẹ́ títí àbúwá ìhàlmá lọ́ba gbé omi ìbá gbé omi sẹ́nu rẹ̀ wọ̀kánà ti ṣòro àyẹ̀ náà wọ́n á lọ omi ẹgbẹ́ ti omi ẹgbẹ́ ó ti kéré tó lọ fún wẹ́ẹ̀sì náà tí wọ́n dá fún Ibrahim.

àbí ẹ̀kọ́ ni gbogbo àmọ́ ìgbé ọ̀rẹ́ ọ̀rẹ́ wa ọ̀rẹ́ wa náà gbogbo àná òsì mọ̀ ọ̀tá ọ̀tá wa ọ̀rẹ́ wa ni àbí ẹ̀kọ́ ni tó ọ̀rẹ́ ọ̀tá yẹn wá ń kọ́ ọ̀tá gidi sẹ́rán àbí síbẹ̀ ẹ̀kọ́ ni ẹ̀ tó tún jọ́ta fọ́tà rẹ̀ ẹ̀ tó bínú ọ̀tá rẹ̀. tí wàá lọ jẹ fún ọ ọ̀rẹ́ ni ọjọ́ fún ọ náà ẹ mọjọ ọdá baba ńlá baba ńlá wa anabi ibrahim alayhi salatu salam ebi baba wa nínú ẹ lọlọ ti sọ bẹ́ẹ̀ pé nílẹkẹ abikum ibrahim ẹsẹ baba ńlá yìí ti ṣe ibrahim anabi ibrahim wa wà nínú sọ alayhi salatu salam sọpọ náà o anabi ibrahim fi gbé gbàjáde ọ̀rọ̀ rẹ̀ lọ bá ọlọ́run wa sọ̀tà àti wọ̀ dáadé ìwọ ní bala kutubu yìí wà á gbé gbọ́ pé kò káàtà ń bẹ tó ń nàbí tọ́lọ̀ wà tẹ̀sí mọ̀ pé bọ́lọ̀ ṣe máa ń bala kutubu yìí ti wọn náà tọ́ba tẹ̀lé jìbìrì wọn lè yín náà èyí tí ìwọ̀ fún wọn láti fi ṣe àlọ́ sùhánù wà tẹ̀lé fi tọ́ bẹ́ẹ̀ sọ fún àlọ́ sùhánù wà tẹ̀lé fi tó fún táwọn tẹ̀lé fi fún mi ṣùgbọ́n jìbìrì wọn ní rárá pé tí mo ní bùkátà tọ́lọ̀ rẹ̀ ọba tí wọ́n fẹ́ torí ẹ̀ fi bíi sínú rí mi ètè ń gbọ́ mi kó sì mọ̀ mi torí ẹ̀ wọ́n tá kàdàkàdà tí wọ́n sọ sínú náà bẹ́ẹ̀ ní hàbí àlọ́ wọ̀ ní ẹ̀mí ìwà kiri ọlọ́run tó mi o òun náà ló ti di gbára lé olójú gbára mi bẹ̀rẹ̀ báyìí ọlọ́run òwúlẹ̀ wá rájì bèrè ló padà wá ti di iná mọ́ ọlọ́run ní kó ìnà asọ abá iná sọ̀rọ̀ náà padà sọ̀rọ̀ dàrẹ́tì torí gbà níbi Ibrahim ọba ọlọ́run ọba sọ̀rọ̀ dàrẹ́tì ẹ̀dùbà kúlí náà sọ pé yáa náà ìrẹ́nà kúni ìbàdà ọ̀yà tuntun wọ́n sàlámán àlà Ibrahim ó sì máa jẹ́ àlàáfíà fún Ibrahim àlè ìsàlám torí pé ìbá tuntun yẹn ó ti di tuntun tí ó ti kó ìsáré bí Ibrahim tó ti wá wò pé tẹ̀mọ̀ pé àdámọ́ náà ni kó tó di ó ti wá di tó di ojú ọlọ́dún àwọn wọ́n sàlámán àlà Ibrahim tuntun ta ni ọ̀dà tuntun ta láàbíà wà á rọ́dù bí ìgbé ìdá wọ́n fi dọ́gbọ́n tètè wá níbi bọ̀dé mu wájú àyìnlá wọn wọ́n yìí àkàrí àwa sọ̀wọ́ tẹ tó sófò jù àwọn tó dọ́gbọ́n yìí wọn lọ sọ̀wọ́ So, ní tó sófò jù. tó eléyìí náà kọ́ àná lẹ́kọ̀ọ́ sí ọ̀rọ̀ wa ọ̀dọ́ ọlọ́pàá ẹ̀dí àkọ́jọ́ lọ tààrà dá o. àní sẹ́kódà kọjá pé tọ́ fẹ́ gbàǹgbẹ́ lọ́wọ́ ọmọ ìyá rẹ̀ tó sì ní báyìí ojú wọn to ah, tó súnmọ́ ní kó fọ ọ̀dọ́ ọlọ́pàá ẹ̀dí kọ́kọ́ bí òun ló dọ́dọ̀ jẹ́ tó a bá ti béèrè lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ti bọ̀ ọ̀sẹ̀ ọ̀gá rẹ lọ kódà yọ ọkàn sọ̀rọ̀ tó ṣe tó ìjà ìyẹn ni wá tó ṣe ń dààmú wá sí ẹ ti pè mí ti pé fọmọ mu wá àìsí bẹ́ẹ̀ ẹ gbàgbà ìfihàn mọ́ni oníkèmí ló ń fi bẹ́ẹ̀ oṣooju mi wọn tó bá ti fọkàn sí pé ọ̀ ọ̀dà mi làbà ìdí bẹ́ẹ̀ ló ń gbèsè lọ́kàn yàtọ̀ tí wàá pẹ́ ètò owó lẹ́yìn àwọn èèyàn ti wá gbà ọ̀dà mi ọgọ́ta ọ̀rọ̀ kan torí pé òpé bọ̀dá ni ó ṣe ewu nàbí yorùbá ni yóò sùn fún àlè àwọn méjì tó bá pàdé ní ẹ̀wọ̀n nígbà tí wọ́n lálà tí wọ́n sọ àlàfo tán pọ̀ tọ́sọ pé kan là ìkan wọ́n parí tọ́ ọ wá sọ fún yìí tí ó lérò pé wọ́n là ní wọn pé tọ́ ọba tọ́dọ̀ ọba ọ̀ náà sì fi lọ́dọ̀ rẹ o bàtẹ́ńdà ọ̀rọ̀ sórí tébù lọ́dọ̀ ọba ọmọ gbàgbé mi o wọn láti ké mi náà tẹ lẹ́wọ̀n bá bá bá ọ̀rọ̀ tó ti lọ nípò lẹ́wọ̀n ọlọ́run ọba ìdíkẹ ọlọ́run ti jẹ kẹnìyàn rántí ẹnìyàn ya rántí gbà tó bọ ta ṣùgbọ́n ká bóyú ìtara fún Allah subhanahu wa ta'ala kó tètè mo bá ṣáwọ táyì ọlọ́run fi kẹrẹ tọkàn ní tọjú ọba ṣùgbọ́n gbogbo iná ìyẹn kó bí Allahu amran káàdà nítorí kọlọ́run fi mú àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ wa nípele àkọ́kọ́ Allah subhanahu wa ta'ala láàmú gbé fún un sábà bí ló kù títà àwọn yóò ṣe kí ni o ti ọmọ jẹ sábà bí ló ọmọ jẹ tó bá a ṣe wá gbọ́ ṣe wá jẹ́ pé bàbá ńlá wa ni àdébí Ibrahim alayhi salam àwọn ọ̀tá ń wá lọ dáná wọn sọ Ibrahim nínú àwa lọ rí kòkòrò kan tó kéré tó lọ fi ẹnu rẹ̀ dúró mi ní bó ṣe kéré òun náà ó sì ń síbi náà sọ́tà wa ni kòkòrò yẹn ó jà bọ́ rẹ̀ wa ọ̀rẹ́ wa ni. kí ló tẹ fẹ́ finá ju ẹni ọlọ́run tẹ bá ti ń bẹ láyé o inú sì ní ìjọ ní gbogbo pátí bá ní ní ìsìnkú yóò fi kú. ajẹ́pẹ́ bẹ́ẹ̀ ni náà wọ́n mọ̀ pé ọ̀pọ̀ lọ ó ṣe dáadáa o ó ṣe dáadáa púpọ̀ ó ṣe dáadáa sọ anabi sallallahu alaihi wasallam ó ní ọ̀pọ̀lọ́ yẹn wá gbé omi ọ̀pọ̀lọ́ wá gbé omi sẹ́nu níbẹ̀ nu ẹ ṣe kéré tó kó ṣe tó ṣe pẹ̀ náà ó ti lọ́ọ́ fi ibi náà yìí. والحديث حديث دليل على تحريم فصل التفاضل ضفادر wọ́n jẹ́ ìtọ́ka lórí pípa ọ̀pọ̀lọpọ̀ ìwọ̀ ló jẹ́ àgbọ̀dọ̀ máa pa ọ̀pọ̀lọ. kódà tọ́lọ̀ bá fún wa ní nǹkan ọ̀kọ̀tà nǹkan ọ̀kọ̀tà ní ọgbọ́n kan láti fi pè sílẹ̀ láti fi ká má fi pa tọ́da jù náà ní bí ọ̀tọ̀ àwọn fi pa. yọ sọ̀rọ̀ àwọn fi pa ìlọ́pọ̀lọ́. ìgbà kan bẹ sí alẹ́ ìṣèwádìí lọ́dún ìtọ́ba ti ọdẹ tó mọ̀ nípa ètò dáadáa pẹ̀lú ọ̀pọ̀lọ́ nílẹ̀ yorùbá wọn gbà pé pé yorùbá gbé ọ̀pọ̀ lórí tó súnmọ́ ni pé kọ́mọ́tà kọ́mọ́tẹ̀lẹ̀ náà àbùkátà kárí àwọn tí wọ́n jẹ́ ọdẹ tí wọ́n mọ̀ nípa ayé ìsìnyẹ pé tòótọ́ tọ́bi ti lè gbé ọ̀pọ̀lọ́ ní kò ní tẹ̀lé wọn. ìsọ̀rọ̀ ta lè dágbọ́n wọn o àbùkátà kárí àwọn tí wọ́n ti kí ni o tí wọ́n jẹ́ ọdẹ tí wọ́n mọ̀ nípa ayé ìsìnyẹ yọkó tẹ yọjú jọ kìíní àná tá à ń béèrè àwọn kàkà kọjọ ní ọjà agbẹkẹrán kó tó rí àwọn àwọn ọdẹ tí wọn jẹ mùsùlùmí akẹgbẹ́ rẹ̀ àwọn tó ṣe pé èròǹgbà wọn kú níbi àdìsọkàn àti yorùbá sókè bá wà síwájú torí yorùbá máa sọ pé báyìí bá lé yòó sí ọ kó sì lẹ́mọ̀ sí wọn báyìí bá lé yòó ọ kó sì lẹ́mọ̀ sí wọn àtàrí ẹ má ni ò ní ṣe ìwọ́jà á báyé káàlejò sí ọkọ òsì rẹ máa sí wọn ìtumọ̀ rẹ̀ ni pé tóun bá ti rí ẹmọ wọn jẹmọ tì ní ìwọ jẹmọ yàtọ̀ sí ọ̀pọ̀lọ́ tọ́bájọ́ ọ̀pọ̀lọ́ ni wọn ni máa ń sábà tàbí kéde bá ti wá lójú ẹ̀sọ́ pé gbọ́pọ̀lọ́ míì wọn ni tẹ̀lé máa ń tẹ̀lé o ìṣe ni máa ń fẹ́ kú àmàwọ̀ ọ̀mà bóyá bẹ́ẹ̀ ni àti kì í ṣe bẹ́ẹ̀ tọ́bájẹ́ pé bẹ́ẹ̀ ni yọ mọ́ wa pé oró ti kíni o oró tún bẹ lára rẹ̀ tó bá jẹ́ kó oró bẹ lára rẹ̀ kílẹ̀ bẹ́ẹ̀ pé àwọn abọ́ ọ̀dọ́kọ̀ náà ti ra yìí. èyí bẹ́ẹ̀ kọ́ ni kí la fẹ́ ké tí wọ́n dé sẹ́ẹ̀kí káwọn ọmọ ọmọ wọ́pọ̀ lọ́yìn wọ́n ti fi ṣe nǹkan àwọn èèyàn àwọn èèyàn ti jẹ ìwọ wọ́n gba ìwọ wọ́n fi para wọ́n lo ìwọ wọ́n sì ti gbọ́ lọ́wọ́ wọn ẹ dá gbogbo àwọn tá bá ń bọ́ọ̀lù sínú títí báyìí ẹ dá tó bá ká lọ́lọ́kù ọ̀dà o ká gba ọ̀nà tó dáa fún mọ́ láti kiri owó ká má lu àwọn èèyàn ní jìbìtì tó bá jẹ́ pé gbogbo àwọn nǹkan wọ̀nyẹn lè di owó ni kílódé ọ̀jẹ̀ pé ìwọ lọ́kọ̀ kọ́ lù pé. tí bá máa ń lá pé yèé bí ní ẹni tí ọmọ bínú èèyàn wé télù fún rẹ ọmọ rẹ nìkan tí ọmọ bínú ẹ láyé kò tètè tètè ẹ yasọ̀rọ̀ àwọn pípa ọ̀pọ̀lọ́ ìwọ̀ nínú sẹ̀ríà. a ní bí èèyàn bá ń du kẹ̀kẹ́ alákẹ̀kẹ́ lásán wà tàbí èèyàn ń du kẹ̀kẹ́ irípo tàbí mọ́tò náà nìdọ́lọ́ ń fún ẹ̀ láǹfààní àti lè rí ọ̀pọ̀lọ́ yẹn pẹ́ kéèyàn má pa ìlú kékeré o ló sì bẹ́ẹ̀ ṣùgbọ́n kápé tó déètì ni ọ̀ ṣé kàkàtà bẹ́ẹ̀ ti fi o lábẹ́ bíbáyìí kátó yà lọ síbi àwọn nǹkan kan kátó ti pé yorùbá sọdún ọ̀sà nípa pípa wọn. nílẹ̀ yorùbá bí mọ́tò bá gba àgùntàn kí wọ́n dúró ṣe wọ́n ní gbogbo balẹ̀ wọn abẹ́ ẹ̀kọ́ ni sùhánù náà ẹ̀kọ́ ni o lọ́sọ̀rọ̀ àti títí yà o gbogbo yìí wà báyìí aláṣẹ sọ̀rọ̀ àti ìdí kékeré béèyàn bá fara rìn béèyàn bá kọlu àjòkúta mọ́mú mi àjòkúta mọ́mú mi aha béèyàn bí kọlu tọ́wọ́ àfikú náà ó tún lè yọkọ̀ ọ̀hún náà lẹ́nu sílẹ̀ fún ìpẹ́ àjòkúta mọ́mú mi ló mọ́mú mi wọ́n lè fi pẹ́pẹ́ bá jẹ òkúta báyìí ibi pẹ́pẹ́ pẹ́pẹ́ báyìí ló fi ọ̀rọ̀ ní òbí yìí tọ́ wọ́n lọ́mọ yẹ ó ó tún lọ owó hàn náà lẹ́nu ìdílé yẹn lọ́wọ́ wọn ò ní wò lè gbé odó kọ́ lọ ra ọdún àti kó sọ owó sínú rẹ̀ tàbí kan ní wọn ní owó sínú odó abẹ́ ẹ̀kọ́ ni ilẹ̀ Yorùbá gbogbo àwọn kan wọ̀nyí àwọn lọ sọ̀rọ̀ fún tí ọba bá bá fa àgùntàn tí wọ́n tó gbá àgùntàn ọgbà àgùntàn ó ti gbà tó kù dìde ọ̀sánwó tọ́ba jẹ́ pé gbígbá tó pa yẹn kò ní fẹ́ yìí mọ́ ẹ̀tẹ̀tẹ̀ wọ́n fẹ́ tó fi òsè bísí ọwọ àkàwọ owó lọ́sàn ní kíni tó bí ìwé tó ní ẹ̀ràn náà tó tọ́ mo bá àgùntàn yẹ o èló lẹ́ẹ̀ kà ó ti dọ̀bẹ̀ báyìí ọba ní sọ́bọ̀ bẹ ọgbọ́ bẹ ọ̀pá ẹ̀wọ̀n àgbàfà àmọ̀ pé yìí fi ọmọ tí ó ti gba gbogbo ẹ̀ ti gbé ẹ̀ ẹ̀sìn ọ̀pẹ́ tó gba gbogbo ẹ̀ ti gbé ní òní yá àgbágbé ni. tó wọ́n rí pé ẹ̀yin ọmọ inú àbí nìyí ọmọ tí inú àbí tó fẹnu bí ẹ̀hán tọwọ́ lọ ọkọ̀ ojú omi rẹ̀ jọ́ kìíní àtẹ́lẹ̀ èyí fi yà. sáyẹ́pẹ́ ní ọkọ̀ jálábà náà ni lọ́ba tẹ̀lé bẹ́ẹ̀ ó sì wo títí títí kò téèyàn tọ́lá bá pọn lọ ọ̀la ọmọ ọmọ ní sájẹ́tì ìjọba padà sí àbàyẹ̀kọ́ láti ṣe kí ni o láti padà ní bí ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn mo kọjá bíbá ẹ mọ́tò mi pa àbùtán yín àtúnké sọ̀tún ké sósì ààrin ọgbọ́n mi apá o òun wẹ́ ni tó ní àbùtán yẹn á wọ́n ti ń wà bàbá tó ní lójú kù lọ́ọ̀tọ̀ wọ́n àdébẹ̀ tí wọ́n bá ní àwọn ọgbà táwọn fi ta ẹjọ gbò ẹjọ yọ ẹjọ tura ẹjọ wá sèkìlì o bẹ́ẹ̀ ti kọ́ra yé ala owó téèyàn lè sanpa rẹ̀ mọ́ o kì í di àpò alẹ́ nìyí nígbà tí èèyàn wàá gbọ́ tí èèyàn bá fi fà ìbá kan tó bá fi há àgùntàn lẹ́nu ó fi one thousand fi lẹ́nu bọ́ bá pẹ́ ìdá kọ́ nítorí pé ẹ fi ẹ fi fà ìbá há lẹ́nu wọ́n payọ̀ subhanallah ẹ̀dá kò ní tó ti fi fà ìbá há lẹ́nu sẹ́nìkan ti payọ̀ wọ́n bá mú pé wọ́n lè ilẹ̀ fàgùtà wa ẹ̀ sanwó owó kí làwọn fẹ́ fẹ́ sàn owó sàn àbí yá gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ní láti tẹ̀lé o wọ́n láti sọ àwọn owó àwọn tó fi hàn gbogbo àwọn nǹkan tó ń bá ti rò kárò kárò kán mọ́ bẹ́ẹ̀ á tẹ̀lé ní ayára pé yẹn. tó hadithi yìí wọ́n yóò kọ́ dùn nínú ta ní ìmọ̀ àgbèlè ha atúrígbàmúnú rẹ̀ ìgbẹ́ ńgbà tó fi dé wọ̀ká pa ọ̀kọ̀ lọ tó fi dé wọ̀ká jẹ́ wọ́n lè ánà ha làwọn lama náà àǹfààní ha torí pé tọ́ba jẹ́ kó tọ́ lẹ́pẹ́ èèyàn lè jẹ́ ni wọ́n ní kọ̀ọ̀kan aláṣẹ pé àpá ọ̀tàǹpàtà màdà lérò ààdá àlùkòlá rẹ̀ èrò ọ̀rọ̀ àwọn àdúgbò báyìí ẹni báyìí kò fèrè kọjá lọ nípìnlẹ̀ rẹ̀ ojú ọ̀nà tí a wà ó sì kò tó dáadáa táwa náà lè tó ní àwọn òkòkò tó ń tún abẹ́ yẹn tó tó dídé lẹ́yìn tó wà lọ́wọ́ ọ̀dọ́ wa jákòó tó gbogbo àwọn kọ́tọ́ ẹ̀sìn ọlọ́run sọ̀rọ̀ àwọn ọ̀tàlá tó bọ̀ wá. Bíbá yìí tó náà ní ọ̀rọ̀ sí ìtura ìṣàkóso ọ̀tàlá ní ìmọ̀ gbogbo àtàjẹ́ mùsùlùmí àwọn tí a fi jẹ́ ọ̀rọ̀ tí a ń bẹ nínú àwùjọ ọ̀rá yìí. Àtọ́ ń gbà wá níyànjú gbà níyànjú ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a jọ lọ ìkàlọ̀ ọdún tó ìbẹ̀rẹ̀ tó ìbẹ̀rẹ̀. Ní wọn bá ìrìn ìjọ lábàtì fún tó àti gbọ́dọ̀ wọn bá ìrìn sẹ́ni dáwà sàlàfíà táwọn wẹ̀ ètè dáwà sẹ́nu jẹ́ o dáwà sẹ́nu jẹ́ kọ́ dáwà sẹ́nu tó ti pé ń pèsè lọ síbi ìmọ̀ sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀rí síbẹ̀ rí nínú sàlàfàtì kùsù nígbà tí ń sọ nípa nǹkan ẹnìkan tó lọ́ọ́ padà lórí wa ká máa wá sáájú kùsù ní àti kùsù alákọ̀ọ́kọ́ ni àlẹ́ ẹ̀yìn abẹ́ ẹ̀kọ́ ni kí wọ́n lọ́ wọ́n máa rí pàtó nàbí yìí wọ́n máa rí pàtó nínú ìgbésà àti ìgbésà àti ìgbésà mímọ̀ ọlọ́run mímọ̀ ànábì àti mímọ̀ ẹ̀sìn wa ìfẹ́ ìgbà pẹ̀lú tó tìgìdì. ó tún wà yìí pé àlẹ́ ẹ̀mú inú nínú definition mi alikọ́wù ti tẹ̀lé ọ̀rọ̀ sísọ pẹ̀lú ẹ̀. ìkejì àlẹ́ ẹ̀mú òní alikọ́wọ́lù tẹ̀lé ọ̀rọ̀ pẹ̀lú ẹ̀rí oníjà rẹ̀ gbogbo tó wá sí sọ tí ò lẹ́rìí náà wò sọ èsì mà odò wa ká má jẹ adé ìyàwó sẹlẹ̀tì ìyàwó tí ń pàpè mára pé àwọn náà bẹ lórí ìlànà bẹ lórí ìlànà ká má jẹ pé ẹni tí ń janú sọ̀rọ̀ ní wa adé ìyá ahlùsúnà ká má jẹ bẹ́ẹ̀ ká jẹ́ tó ti bí ó jẹ ahlùsúnà kó nípa bíi pẹ̀lú bàbá náà máa tọ́ pàṣẹ ìmọ̀ ẹ̀sìn wa lọ ní àwọn ẹsẹ̀ ẹsẹ̀ bọ́lá wọn bá subhanahu wa ta'ala ti kà wá láàyè lọ́pọ̀lọpọ̀ gbogbo ẹgbẹ́ ẹgbẹ́ yìí fẹ́ súnmọ́ wa ọ̀pọ̀lọpọ̀ wa adéyà àlùsùn náà ni o ẹni tí fi àánú sọ̀rọ̀ pa àlùsùn ni mí ọ̀rọ̀ wa dá papọ̀ pẹ̀lú àwọn akọlùbídà rẹ̀ ọwọ́ akatíà wọ́n ní afẹ́ ìbá wa kà á ní tẹ̀lé ìbátìná ìbátìná ní ilé kàràdìkì náà ṣùgbọ́n àtúntò àbí ba ìlú ìtàfà ìtàfà kí ló wà gbọ àbá ọlọ́run lọ máa tọ́ tọ́ máa pa nínú gbogbo rẹ̀ lágbègbè wọn. ara lè rà déédéé ìtàfà. àlọ́ ẹ̀jẹ̀ àlọ́ fojú tó ìmẹ̀ kí ebi tá a ti tẹ̀lé o àrùn oníkàlùkù wa kí ebi tá ti tẹ̀lé ẹ̀jẹ̀ àwọn gbogbo àwọn nǹkan tí tó ń kàlùkù wa ń fojú tó ìdí bẹ́ẹ̀ o. nàìjíríà àkọ́kọ́ nínú nàṣẹ́ àwọn ẹlẹ́ẹ̀kejì ó ní pé gbogbo àwọn tá a jọ dọ̀ ẹjẹ́ àlọ́ sara máa tẹ́ ẹjẹ́ àwọn tuntun ní tẹ́ ìmọ̀ jókòó kalẹ̀ lásán ọ̀dọ́ owó yìí kì í ti àpẹẹrẹ kì í ti àyẹ̀ tí wọ́n bá máa bọ́ wọn ó jókòó síbi àtọ̀ rẹ̀ ó lẹ́bọ̀ọ́. ohun sọ lọ́wọ́ ọmọ ìlẹ́gbẹ̀rẹ́ bá bọ̀ láì láti wò tó bá kọ́sẹ́ kan iṣẹ́ yẹn ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ olóògbé kó yídi dáadáa tó wà nǹkan ní tó tún fi òkè rọlẹ́gbẹ̀ẹ́ tẹ́ gbogbo lọ́ba dáàtì ó gbogbo rí dáàtì ó ti di ẹ̀kọ́ tẹ̀ kankan gbogbo lọ ọkọ ọ̀fẹ́lẹ̀ lójú ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ lásán ni wọ́n lẹ́sẹ̀ jálẹ̀ lákùnjà ọgbọ́n zàlúwòlà fámùsù bí mọ̀nàkíbi àwọn kò lómi rí a máa lọ káàkiri agbègbè rẹ̀ ọlọ́ọ̀tún ni ẹ máa jẹ nínú ìgbẹ́nu rẹ̀ náà tó gbé jáde nínú rẹ̀ yẹn fẹ́ dako. ká máa rí àwọn ọ̀dọ́ dáṣẹ máa jókòó kalẹ̀ láì ní orí ẹ̀bùn tí ò sísẹ́ kankan tá à ń ṣe àbùkù lánàá. ẹ dákun àwọn wa ọ àwọn wa ọ nǹkan kékeré kan wà tẹ̀lé báyìí ọdún tí wàá gbára lé ọmọ ìyá rẹ̀. ó ti rẹ̀ ẹ dákun àbá rẹ̀ bàtò tuntun lẹ́yìn. tari bó ṣe lóru náà lè bá rí àtúnjẹ yọ àká ọgbìnrin alọ́sàn bá yọ ọmọ òwúrọ̀ yọ ọmọ òwúrọ̀ báwo yẹn ti ṣe ọmọ àwọn èèyàn wọn tàbí pé tó kó kankan rẹ wa. ká ọmọ síbi tí ó ayé sí àwọn wa. àwọn gbogbo jábára di wọn àwọn ará tẹ́ ṣẹlẹ̀ láwùjọ gbogbo táwọn àwọn ṣe láwùjọ yìí ẹ̀wù iṣẹ́ ẹ̀wù yìí ìjọ ìdájọ́ lè ka máa bá ọ̀rọ̀ sùn ní. a sì rọ̀ wá jẹ́jẹ́ kó jẹ́ káwa tá a jẹ́ ọ̀dọ́ mùsùlùmí yìí táwa ń rí yìí alihamudulilayi ẹ̀sìn ìdájọ́ torí bẹ́ẹ̀ yìí alihamudulilayi ẹ̀yin mú alihamudulila iṣẹ́ máa kankan alihamudulila èyí ẹgbà tí máa ti dàbò sí tó àtẹkù àwọn èlò àyẹ̀wò sí gbogbo àwọn nǹkan tí kala aká ìfúnyà àwọn èlò ọlọ́run ti mọ̀ pé nǹkan kẹwàá ntọ́lọ̀ ti kẹwàá ní ìdíjú àti ìbádé ti dé ìbàdí nígbà tí ọwọ́ rẹ̀ ò kópa níbi iṣẹ́ ikú yẹn alihamudulilayi àti kẹsìrì òkùnfà àbúgbà ọ òrùkọ yẹ wa ọ. a nígbà tí lágbájá gbé nǹkan ọ̀rọ̀ tí ò ẹ̀ tí wọ́n ní ni wọ́n sọ fún ọ. ẹlòmíì àti kẹ̀kẹ́ kí n sojú ẹ̀ láyé. àwọn èèyàn ti ń bẹ́ gbòòrò báyìí o òrùkọ yẹ wa gbogbo aná àsọ̀kan náà lájọ wọ̀ àsọ̀kan náà àwọn ọmọdé ta ọ àwọn ọmọ ìṣiṣẹ lọdà wọn fi ṣe Edward ní o wọn bá dá lu lọ́rọ̀ a ah! ìmọ̀ bẹ́ẹ̀ ló yẹ tẹ̀bá ní agbádá wà tó méjì ní tẹ̀bá táwọn olùkọ́ sọ́ra o sọ́ra o àwọn ọmọdé wọn ti ṣe gbogbo kan yìí ìbá ti gbé yàn lọ sí mọ́tò bá lánàá sáà lọ sí bẹ̀rẹ̀ àgbàdì lánàá èmi ò tẹ̀ tó fura kankan ẹni tó gbẹ̀mí ká ká tó ti láì tí mo sì wọ ọmọ ah! ó jẹ́ ìmọ̀ ìdí àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbogbo àtàjọ́ lọ pápájọ́ lọ bẹ́ẹ̀ sì jákòótọ́ ọba jẹ́ oníṣẹ́ ọwọ́ tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ màṣíìn sọ́ra o ẹ̀wọ́n mọ́ba wọn péjì máa ń ṣe nǹkan tí wọ́n ti bá kan o òforúkọ lọ́wọ́ bẹ́ẹ̀ ọba ń gba nọ́mbà tí mọ́ba yẹn lọ gba nọ́mbà o tọ́ ọba jẹ́ ní tuntun sọ́ra o lọ́dọ̀ báyìí tó máa ti gàdé pé alọ́bọ̀ tó ṣe jáde pẹ̀lẹ́ máa ń tira máa ń tí yàn lò kankan lásìkò yìí tọ́rẹ tọ́ra o pàápàá jùlọ máa ń tí dé ìfọ̀ ara o bàjẹ́ àjẹ́ tọ́ra tí a ò rẹ̀ ọ̀pọ̀ ni olùkẹ́kọ̀ọ́ lè kàbí lára ìjọ pèsè ẹ̀ bá dé yọ̀gá ẹ̀ lára yàtí bẹ̀rẹ̀ mọ́rajà pọ́tù kankan nìkan ló wọ́n ta tẹ̀lifíṣẹ̀ kan nìkan ló wọ́n ta kirikiri kan sọ́ra o yóò ká lóko wa tọ́lọ̀ ń fi fún wa ẹja yóò sí kára máa lò sẹ́ni gẹ́gẹ́ mú pẹ̀rọ tọ́lọ̀ ní arọ́ra máa lò tó ń dábẹ́ ọlọ́run kò sí àwọn fẹ́mi àtẹ̀lẹ́ tó kàn wá kò sí ẹ̀rọ àti ọ̀rọ̀ àtòrí ọlọ́run máa kò sí fún wa sọ́lọ́ bá wọlé sọ́lọ́ bá wọlé lọ́dún. Thank wọ́n ní kí òkú ọ̀pọ̀lọ́ sínú. Àpọ̀lọ́pọ̀lọ́ àìlẹ́m ìtòsúnmọ́ ni kí kọ̀kọ̀ yàtọ̀ sí ọ̀pọ̀lọ́. Nínú ẹ̀dá wọn, wọ́n yàtọ̀. Torí bí kọ̀ǹkọ̀ ó ti kú, yàtọ̀ sí kọ̀kọ̀lọ́ tó ṣe o, kọ̀kọ̀lọ́ ti kú. Ní nínà kan tẹ́ bá wò, nínà ọ̀pọ̀lọ́ èyí náà bíi. ọkọ̀ ṣe kí ni o ṣe ṣùgbọ́n tọrọ lè wà ní wípé tọ́ba lọ jẹ́ wípé ìrújú ọ̀lọ́ wà nípa kíkó wọn mọ́ra wọn ìyọ́ sọ̀rọ̀. pé ìdájọ́ tó kú àlejò tá a bá yìí ká pa ó sì dá pẹ́ńpẹ́ pípa ẹ̀ka ṣoṣo náà ní kó tó jẹ́ síbà yìí tó pípa rẹ̀ sẹ́rí àtẹ̀kẹ́lẹ́ ọgbà wọlé pàṣẹmọ̀ gbégbà tí wọ́n tún fi ní apá òun náà ààyè ìjẹun náà tẹ́lẹ̀ èyí ó gbé sí ìtẹ̀lé rẹ̀ orú fífi ìfẹ́ láwọn máa ń lé kékeré gbogbo àwa tí à lò fi brush ọ̀yà pàtó sí bàbá òun wa tí ó ti kọ́ bàtà kan lórí ẹ̀já sọ̀rọ̀ nípa lílá tó wọ́n wà ńlá orí búrọ́ọ̀sì nígbà tó bá ti bọ́ òórùn tó gbé síta fífi yẹn tó wọ́n fẹ́ láti dá sọ̀rọ̀ ààyè tó pamọ́ ní ká máa fi búrọ́ọ̀sì tàbí pọ̀ sí omi tá a bá gbé kalẹ̀ dí àwọ̀ tó bá kú sínú ẹ̀ òní ẹ̀ máa ń lóró máa ń bá a bá pa nítorí dáadé pé káwá lè kàtà rọra bóyá àwọn àgbẹ̀lẹ̀ ní káyọ̀ ọmọ jẹ̀pá díẹ̀ náà ó ti kiri o yóò gbé jẹ owó wọn kiri rẹ̀ pé bẹ́ẹ̀ lára ọmọ yìí kìí sára ta ṣùgbọ́n ṣẹ̀lí àtìlámù sọ pé káfí kí ni o ká bá bàbá tí wọn ọmọ ọ̀gá àná àná. káfẹ́ tó gbé wá bẹ́ẹ̀ yìí pé fẹ́ ná ọ̀pọ̀lọpọ̀ omi sínú òun fẹ́ iná àlùkò yẹn ṣẹ̀lí àtìlámù sọ pé kí ni o bá rí ìpàdé lọ́gbà rẹ̀. wọ́n lọ́mọ ọdún mélòó lọ́mọ kékeré lé wa tí ìyá rẹ̀ ti pọ̀ láti máa jọ wẹ̀ pẹ̀lú rẹ̀ rẹ̀ mọ́ ọ̀pọ̀ mọ́tò wẹ̀ rẹ̀ lọ́wọ́ kankan. Ah, àwọn àtìyá ọ̀dọ̀ máa wẹ̀ nínú ilé àgàdà. ìyá bá ìyá bá wẹ̀ tán yóò di ìta. olùkóyè tó kódà kí yọ wẹ̀ tán báyìí kí omi wọlé kọ́ padà kọ́kọ́ wọ ọ̀tún tó kú ẹ̀ bọ̀ wá. yọ